àti àṣà wa èdè wa kí káàkiri níbikíbi tí ẹ ti ń wò wá ṣàlàfíà nìyẹn ṣó ń dùn bí eh, mo ṣe máa ń sọ gbogbo ìgbà pé kò ní lè mọ́ wa lágbára Ọlọ́run eh, tó bá ṣe le tó eh, a máa rí tiwa ṣe lágbára Ọlọ́run agbègbè ẹ̀yin olólùfẹ́ wa ní Star Times ní Nàìjíríà ń bí lẹ́kọ̀ọ́ lé nìbàdàn lákùrẹ́ lọ́ṣogbo lọ́yọ̀ọ́ torí àwọn adẹ́yọ̀ lé ní àmàdé Ọ̀yọ́ Aláàfin lé ní nílọrin lẹ́gbàá káàkiri gbogbo yín pátápátá Mm, àwa náà ni ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára lọ́wọ́ amẹ́ríkà mọ́ uk mọ́ canada mọ́ asia mọ́ australia gbogbo yín pátá la kí kò sẹ́ni tá a yọ́lẹ̀ gbogbo yín pátá lè jìrẹ́ ń kí ètò àgbààgbà náà ni àgbààgbà ní orí amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa mo kí láwálé tẹ̀ mọ́wọ́ tájọ wà ní àgbàlagbà bá kò ní bàjẹ́ láéláé pẹ̀lú sunday ayé ọba àjọ wà ń bí náà ni tó bá ń sọ pé àgbààgbà máa ń sọ pé àgbààgbà wà àgbààgbà àgbààgbà àgbààgbà wà ọ̀dọ́ bàbá táwa lé ní tó bá ń sọ pé àwọn èèyàn jẹ́ foundation bí olóògbé Síkírù Àdìbàtì máa ń sọ pé ní Fuji òun gangan ni foundation àwọn bàbá táwa bá lè ní àwọn ni foundation anything movie pàápàá tá a bá ń sọ nípa Yorùbá movie ní nàìjíríà bí fọwọn ọ̀dọ́ ni ẹ wá nǹkan torí ìtàn ẹni ó máa kí tọ́pọ̀lọpọ̀ tèmi gan náà mọ̀ ẹ mọ máa ń farabalẹ̀ ẹ máa fi ìdítọ́rọ̀ bàbá wa ìtọ́rọ̀ wà láyé ni o adẹ́gbọ́dọ̀ mú lò torí táwọn bàbá yẹn bá wà lọ gbogbo ìdábà ń gbọ́ àkàbà máa gbọ́ ni àmọ́ inú àṣẹ gangan láti fẹ́ gbọ́ lẹ́ni bàbá lálò baríkà bàbá tó big wọ́n big gan o bàbá tó dẹ̀ tún ní oògùn oògùn ìtàyẹn kan pọ̀ ìjọba fẹ́lẹ̀ alẹ́ máa ti lọ́nbẹ̀ nígbà gbàgbọ́ tó lọ́nbílẹ̀ ni bàbá mi bàbá àgbàlagbà adédọ̀mọ́lá ajíbóyè big abas bàbá. mo kí yín sà sálàáfíà ni sà bàbá ọwọ́ yìí mo fẹ́ gbà o ó wù mí láti láti láti gbà sà. mímọ́ lọ́wọ́ mi. ó wù mí. ọwọ́ mi mọ rí òfófó kẹ́kẹ́ nínú. ó wù mí sà ẹ káàbọ̀ ẹ ṣeun sà ẹ kó àgbà sà dára lábàáyín sà àdúpẹ́ lọ́wọ́ bàbá àwọn olólùfẹ́ yín pọ̀ káàkiri ńlágbàláyé tí wọ́n ti ń sọ pé big abba big abba big abbas inú mi ti pẹ́ àti wà lọ́dọ̀ yín lè ní báyìí ẹ bá gbogbo wọn pẹ̀lú wà lórí ètò lè ní sà. tó orúkọ mi ni olóyè adédàmọ́lá àjíbóyè tí gbogbo yẹn ń pè ní big abbas àgbà kí tíátà káfàtà gudugudu bàbá kí ọ̀sẹ̀nu gọ̀ǹgọ̀ jẹbẹ̀ o ògbẹ́nu òkè fọ́ngùn mọ́ fọ́ngùn tẹnu mi ọ̀wálẹ̀ mọ́ èmi ègbé kàkàkà ẹ̀bìtì kàkàkà ẹ̀bìtì tí o gbójú ò lè pàgbé pátákó ẹ̀fọn kàkà ní ìtajà lẹ́nu mo kì í èmi náà ni o hmm. èmi gangan lèmi a nífẹ̀ẹ́ lómi ìṣe mi hmm. ẹ ṣeun àmín àmín mm. bàbá èmi gan èyí tẹ sáré fún mi mo fẹ́ kọ ṣé mo lè kọ kí èmi náà tẹ máa fi yálẹ ń gbòòrò bàbá èmi gan kákáká èmi gan kókókó. ìdí iṣẹ́ ni là á ti mọ́ni lọ́lẹ̀ ni. ṣé ṣáwọn èèyàn bàbá wọn èèyàn wàá mọ gbé lè sọ bẹ́ẹ̀ ṣe ń sọ tó ń ṣe láyé sí i. ṣe rí bẹ́ẹ̀ yẹn bá ṣe lọ là á ṣe sọ̀kù ẹ̀ hmm. bẹ́ẹ̀ yẹn ṣe lọ ni wọ́n ṣe ń sọ̀kù ẹ̀ ní ìsìn hmm. iṣẹ́ ẹ̀ hmm. ní kíkọ́ ó ní kíkọ. ẹ ṣeun bàbá ẹ má bínú mo kàn sáré yà síbẹ̀ náà ni mo yà ní ẹ ṣe bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín sà bàbá mi ta máa yà á pọ̀ o ọlọ́wọ́n á dẹ̀ fún wa ṣe ẹ ṣe bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá ní ṣókí mi gbọ́dọ̀ máa bá yín báyìí kí n má mọ̀ ń pọn wọn òbí yín ẹ bá mi sọ ṣókí nípa bàbá àti màmá tó bí yín lọ́mọ sà. lákọ̀ọ́kọ́ ọ̀yọ́ ni mímọ́ à ń bú ọ̀fà kó dẹrù àti kó lè bá àdìjà kó lè bá àdá pọn ni àní mm. nílé bàbá mm. kámánì ti yá àsúntí ni mí onímọ̀lẹ́ ògún nílùú mm. fìdítì bàbá tó bí mi abí mi sídìílé pa Abraham Ajiboye hmm. Hmm. bàbá tó bí mi wọ́n jẹ́ àwọn òṣèré ayé àtijọ́. Hmm, olóṣèré ni bàbá náà. bẹ́ẹ̀ ni nígbà ayé àwọn Yusuf Ọlátúnjí báwọn náà ṣe máa ń kọrin nìyẹn hmm. èmi ò gbọ́njú báwọn lẹ́nu orin kíkọ bọ̀dù mo gbọ́njú bá gbogbo sákàrà tí wọ́n fi ń tí wọ́n fi ń ṣeré. Ọ̀yọ́ ló wà. fìdítì fìdítì ló wà. bọ̀tọ̀ ọmọ Ọ̀yọ́ ni wá. bọ̀tọ̀ ọmọ Ọ̀yọ́ ni wá so ibi tó ti ń kọrin yẹn náà fìdítì ni. fìdítì ni wọ́n lọ́mọ hmm. iṣẹ́ tó pọ̀ ah. so àwọn ọmọ kọrin ni hmm. àwọn ni wọ́n bí mi wọ́n fún mi ní àtìlẹ́yìn púpọ̀ lórí iṣẹ́ gbogbo tí mo bá ń ṣe ló mọ̀ wọ́n bá mi kò sára tí mo dá tí ó wù wọ́n so nígbà tí a bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé. láti bá mi sọ ń ìyá yín oníṣòkìsà. màmá mi ni Maria Adeagbo oníṣòwò ni mọ́mì mi hmm. àwọn náà wọ́n dẹ̀ tún máa ń dirun hmm. bẹ́ẹ̀ ni hmm. torí ya ọmọ bó lọ wọn sà ọmọ fìdítì ló fi jẹ́ wípé mọ́mì mi ọmọ fìdítì bá mi ọmọ ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó máa ń sọ̀rọ̀ tó máa ní bí gàba wọn lọmọ fìdí tì ní tó máa ní bí gàba wọn ní ọmọ fìdí tì ní so bí àárín ẹ̀sìn rẹ̀ ni. ẹ wá ní olórin ni bàbá a máa wò pé orin yẹn ṣé ẹ̀yin náà mọ̀ ń pa èdè ẹ̀ àbí ẹ̀yin náà kọ́ díẹ̀ kó tó di pé ẹ wáyà sí di tata tó bá dẹ̀ pé ẹ fẹ́ kọ́ díẹ̀ fún wa bẹ̀ ká tún gbà yín náà mọ̀ nǹkan táwa gbà lé nìyí ah, èmi ò mọ orí kọ ṣùgbọ́n lè sọ pé àtótó arére àtótó àrèrè ò ẹ ẹ wá gbóhùn ìpè o ọgbọ́n ń hmm. kígbe lóde ò ẹ jẹ́ ká gbọ́ hmm. akọni ń fọhùn agogo gbogbo ọmọ Yorùbá ó tó gẹ́ ó tó gẹ́ ẹ jẹ́ ká ṣàtúnṣe hmm. ká má gbàgbé àtijọ́ ká má gbàgbé àṣà àtìṣe wa ẹ rí torí pé láyé àtijọ́ orí ìkúnlẹ̀ ìdọ̀bálẹ̀ lọmọ ń kí bàbá wa ní bàbá kẹ́pẹ́ ṣùgbọ́n lóde òní ńkọ́ ọmọ ànáwọ́ sí bàbá rẹ̀ á wí pé how are you daddy hmm. aláìmọ̀kan bàbá á wí pé hello my son fine thank you àti wípé ọmọ yorùbá kò lè ka yorùbá kò sọ yorùbá kò dán mọ́ránmọ́ tẹ́bá wá tún ní kò sọ òyìnbó òyìnbó bọ́ọ̀lù hmm. am went. Igida hmm. níbo la èmi ò ní bàṣà yorùbá ní hmm, mo ní kọ ìtẹkọ yẹn kọ bàbá ìtẹkọ yẹn ń kọ <laughs> ẹ ṣe bàbá tálẹǹtì pọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín sà kékeré yín ṣé fìdítì náà ni àbótú náà bíi méjì mẹ́ta tẹ gbé kó tó di pé torí tá a bá fi lè wọnú tíátà tó bá jáde máa lè ni mo ti rán amú díẹ̀díẹ̀ ká tó wọlé sà. mo gbé èkó torí ní fìdítì mo ti bẹ̀rẹ̀ primary school ní first baptist school so because uh, March twenty three ọdún nineteen fifty one hmm. ni wọ́n bí mi hmm. so ìgbà tí mo ka primary school nílùú òkè àwa wá sí èkó hmm. mo wá sí èkó ní nineteen sixty six ìwọ̀n dé èkó. ọ̀dọ́ ta lẹ dé sí kí lẹ wá ṣe. bùrọ̀dà mi ló mi wá sí èkó eh, dádì wa ni wọ́n ní ìsìn tọ́ra àwọn làkọ́ bí àwọn ni. Hmm. Uh, oṣuọlálé hmm. ajíbóyè dádì hmm. yétúndé tán jẹ́ bàbá fún wa báyìí. Hmm. èkó làwọn ń gbé. èkó làwọn ń gbé bọ́tà àwọn náà ti padà sí ọ̀yọ́ ní ìsìn. àgbà tí àgbà ti dé bẹ́ẹ̀ so ọ̀dọ̀ wọn. àdúgbò lẹ dé sí. mo kọ́ dé sí vincent street lẹ́kọ̀ọ́ off uh, off Tokubo mm. ní ìta area mm. lẹ́gbẹ̀ẹ́ mercy hospital. Mm Eh, gbogbo gbẹ̀yìn la dé sí gbà yẹn. báwo ló ṣe rí lára yẹn tẹ́ pé mi ẹ má bínú pé mo sọ ńgbẹ ọmọ ọmọ tẹ́ pé oko lẹ́wà ẹ wá dípẹ́ ẹ wá sí ìlú èkó báwo ló ṣe rí lára lọ́dún yẹn tẹ́ dé. ẹ ẹ mọ̀ wípé ẹni bá fẹ́ wá sí èkó ní gbogbo àtẹ́mi sọ bí ìgbà tó ń lọ ìlú ni. Hmm, náà mo ṣe béèrè. èkó èkó dùn ó dùn ó dùn ẹ̀rìn mọ́jú ni gbogbo oríṣiríṣi nǹkan mèremère àwa gẹ́gẹ́ bí ọmọ wọ́n ń pè bí tàfábàlẹ̀ as squash hmm. race course ni wọ́n ń pè nígbà hmm, táwọn àdékò wọ́n kan pákó sínú ìhòfẹ́ báyìí àwọn ẹṣin máa ń sáré ń bẹ̀rẹ̀ free sunday ni hmm. so a máa lọ bẹ a máa lọ wòran ẹṣin láti ibẹ̀ yẹn a máa fẹsẹ̀ rìn lọ sí bar beach gbogbo lẹ́jìkó flat yẹn gbogbo bẹ̀ a máa lọ sókun a máa lọ wòran lókun ẹ̀ ní sanwó wọlé kò wọ́n fowó wọlé ń gbà yẹn wọ́n fowó wọlé ń gbà yẹn so ó jẹ́ kí kò dùn mọ́ wa ní nígbà yẹn ìgbà yẹn ṣe wá padà sí fìdítì mi. látọdún náà mi ò padà lọ gbélé mọ́. lẹ́tọ̀ wà láti gbà yẹn mo ti ń gbélé kò tí. so sixty lẹ́tì wà lẹ́kọ̀ọ́. lágbára ọ̀la mo dẹ̀ bẹ̀rẹ̀ tíátà lọ́dún nineteen seventy. ṣe wá lọlé ẹ lọlé ìwé lẹ́kọ̀ọ́ rárá. ẹ mo kà wọn bá díẹ̀ lẹ́kọ̀ọ́ níbi tí agbára tagbára dé mo lọ sí odò abọ́rẹ̀ ní Mùṣín. Hmm, hmm, nineteen sixty ten sàn yẹn àwọn mi ọ̀hún mi lè sọ pé àwọn ní tíátà ti wà àwọn eléré orí ìtàgé ti wà ńgbà yẹn. wọ́n ti wà àwọn bàbá bàbá sàlá hmm. àwọn bàbá miro hmm. bàbá bàbá ògúndé hmm. àwọn bàbá dúróládìpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àgbààgbò ṣeré jàǹkànjàǹkàn. wọ́n ti ti wà ń yẹn tí wọ́n ń ṣe stage káàkiri tí wọ́n ń ṣe stage gbà yẹn. kilo kilo kí ló kí ló mú ìfẹ́ yẹn wá talẹ̀ kọ́kọ́ rí inú wọn kí ni ìtàn tó so pọ̀ mọ́ gbogbo àwọn bàbá tẹ̀ ń sọ ní ayé ìgbà yẹn torí àwọn ò mọ̀ ń pa ẹ̀yin lẹ́wà ẹgbẹ́ àwọ̀ bẹ̀ sà. ìtàn tó so pọ̀ mọ́ wọn pọ̀ ṣe rí oríṣiríṣi ni ọ̀nà tó yẹn ń bá wọnú iṣẹ́ ló pín sí lákọ̀ọ́kọ́ nígbà táwa ti wà ní primary school mm. láti máa ń ṣeré ọdún bí ta ló ń gégi nígbò irunmọlẹ̀ àwa ẹ̀dá irunmọlẹ̀ là ń béèrè o èmi ni dàda ọ̀gbẹ́gún aláìpẹ́ ọ̀ràn ọmọ ẹni tí bàbá gbójúlé ẹni tí ìyá fẹ̀yìntì jọ̀wọ́ ọmọ bínú ẹ dárí jí mi ò ìwìn ìgbà làwa ti ń ṣe ní skul kéékèèké hmm. àká mọ́ ìgbà tá a bẹ̀rẹ̀ o hmm. àti ìgbà ni kíní yẹn ti ń wù mí dẹ̀ hmm. ń bá wọn wà wọn bàbá àṣàlá máa ń wò wọn inú mi máa ń dùn bẹ́ẹ̀ ni máa wo lè dúró ládìpọ̀ bàbá àgbà tí n bá ń wò wọn inú mi máa ń dùn so ló fi túbọ̀ wù mí làwa náà fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni. nígbà tẹ dé kò sẹ náà àǹfààní láti rí àwọn pípé lórí stage ṣe rí wọn wọn ní wọn ṣé ìdíkọ̀tọ̀ tí ń tẹ̀lé fẹ́ mo rí wọn wò dáadáa o mo rí wọn wò mo rí dáadáa mo rí bàbá mi ró mo rí bàbá sàlá wò mo rí wọn wò a máa ń lọ glover hall a máa lọ sí glover hall a máa lọ wọ àwọn eléré lóríṣiríṣi bẹ́ẹ̀ ni. kíkí ìgbàlẹ̀ wà ó pé ẹ fẹ́ sọ iṣẹ́ ẹ fẹ́ mú gẹ́gẹ́ bí iṣẹ́ ìgbàlẹ̀ ó pé mo fẹ́ wọ̀ tọwọ́ tẹsẹ̀ tọrùn kí ló bí kí lẹ rí ah! àgbàtẹ́ ti wọ̀ yẹn báwo ló ṣe rí sà. ṣe rí ẹ̀wù ni gbogbo nǹkan mo ní ọdún 1970 ni mo bẹ̀rẹ̀ eré iṣẹ́ eré orí ìtàgé pẹ̀lú Chief Àárínlẹ̀ Ìdòwú Kọ́kọ́rọ́ Ayé Ọ̀dánlẹ̀ of Igbẹ́sà wà olóyè púpọ̀ lájọ bẹ̀rẹ̀. lẹjọ dá ẹgbẹ́ yẹn lẹgbà yẹn. bẹ́ẹ̀ni ọ̀dọ̀ wọn láti bẹ̀rẹ̀ ìlú ó sì ní wà kó má lò lórí bí baálé bá mọ bí ológin ní baálé náà ni ó mọ jẹ hmm. títí dọjú ayé táyé ó fi parẹ́ yóò máa sún ni òun náà sì lò lórí. Hmm. bẹ́ẹ̀ni kódà àṣẹjọ ya iṣẹ́ great experience ni àṣẹjọ hmm. ya tán ni mo hmm. sì máa sọ̀rọ̀ lórí ìyẹn náà. Hmm, a máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ a máa sọ̀rọ̀ ẹ jẹ́ àsọ̀rọ̀ ń pa bàbá Ògúndé torí a máa ń gbọ́ kí bàbá Ògúndé gangan ló jẹ́ kí tíátà di tíátà ló jẹ́ kó di nǹkan tí gbogbo èèyàn lè mọ̀ pé wọ́n fẹ́ fi jẹun àbọ̀ ọlọ́sọ̀ di kọ̀máṣíà bá ṣe ń gbọ́ káàkiri ẹ̀yin gangan lè wọ́n sọ pé wọ́n àgbà nídìí iṣẹ́ ẹ̀ sọ́n pa bàbá fún wa ipa ogun ni bàbá kó tó bá ń sọ nípa sinimá pantiata eré orí ìtàgé nílẹ̀ Yorùbá. aṣíwájú ńlá ni bàbá Ògúndé tí gbogbo eléré ń wárí fún hmm. dáadáa gbogbo nǹkan tí gbogbo irinṣẹ́ téèyàn fi ṣe ìṣeré orí ìtàgé nígbà tí ò tí ì sí fíìmù rárá ni bàbá ní tí bàbá bá ń ṣe stéèjì lọ́wọ́ ẹni tí ò bá láyà ò ní dúró wòran wọn. sọ bẹ́ẹ̀ àgbọ bẹ́ẹ̀. ẹni tí ò láyà so wọ́n máa ń ṣe gbogbo nǹkan wọn ó máa ń perfect ó real ni tí hmm. wọ́n kópa tó pọ̀ gan hmm. ọ̀pọ̀lọpọ̀ eléré dẹ̀ rí wọn gẹ́gẹ́ bí aṣíwájú àdẹ̀tẹríba hmm. fún wọn bẹ́ẹ̀ ni nígbà yẹn àwo tí ìwọ o ńgbà táwọn dé o àwọn ọmọ làwa sì jẹ́ fún wọn o àmọ́ ṣe láǹfààní láti rí wọn sójú abẹ́wà pẹ̀lú wọn. orí wọn tó nígbà táwa ní nobu èmi náà ń gbé ní èbúté mẹ́ta ń gbé ní èbúté mẹ́ta lérí àkàlàkùtà yẹn so mo máa ń ṣeré lọ sí ilé ọ̀dọ̀ wọn ń ẹ ṣe ẹ ṣe bàbá dúróládé dúróládépọ̀ ńkọ́ ṣé ó ní. mo rí wọn náà rí ṣùgbọ́n mi ò láǹfààní àti lọ sí stage wọn lọ wò wọ́n hmm. torí sẹ́ mọ̀ wípé èèyàn méjì ò ní pàdánù rọ bí n ta ń parọ́ fún ọba mọ̀ bí n tó bá ń parọ́ àmọ́ kò ń parọ́ bẹ́ẹ̀ni. àmọ́ wọn náà. Eh, eh, ah, eh, àwọn àgbà òṣèré nìyẹn hmm, hmm. àwọn àgbà òṣèré nìyẹn. ẹ ṣe ẹ ṣe nígbà tẹ bẹ̀rẹ̀ iṣẹ́ kí lẹ fi bẹ̀rẹ̀ gangan gbà tí ẹ̀yin wọnú iṣẹ́ àtifẹ́ wọ àtifẹ́ wọ ìtàn Big Abass gangan báyìí lọ́dún yẹn tẹ́nẹ̀yìn àti ọ̀gá yín tẹ́jọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn nǹkan wo lẹ gbé ṣe bóyá ẹ bá rántí àwọn iṣẹ́ méjì mẹ́ta tẹ gbé ṣe ah. àwọn ìrìnwó ni àwọn èèyàn wo ló tún jẹ́ àwọn tó bá yín wà gbájá kábọ̀ bí gbìyànjú àjò yẹn ṣe bẹ̀rẹ̀ gangan ẹ jẹ́ ká mọ̀. Hmm, ẹ rí i pé mo sọ pé 1970. seventy ó fifty four years lọ́dún yìí sorry fifty four years ló jẹ́ àwọn àwọn àgbààgbà wa tájà wọn tá ti ń ṣeré náà ti wà ní gbogbo ìgbà yẹn kódà irú wa yìí náà tó bá wọn mí ń bẹ ni hmm. tájà wọn àgbààgbà hmm. ṣùgbọ́n bí nǹkan bá bẹ̀rẹ̀ ìpele ìpele ni nígbà tí àwa bẹ̀rẹ̀ kò tí ì sí sinimá eré orí tẹlifíṣàn là ń ṣe eré orí tẹlifíṣàn ni àwọn dádì wa Ògúndé àwọn náà ò tí ì ṣe sinimá ń gbà yẹn wọn àti ìṣe sinimá stage ni wọ́n ń ṣe káàkiri bàbá wa late Adelove to his blessed memory eh, ó dà pé àwọn ni wọ́n kọ́kọ́ ṣe sinimá hmm. Hmm, gẹ́gẹ́ bí a ṣe gbọ́ tá a sì wà láyé ńgbà yẹn ìgbà yẹn ni wọ́n ṣe Àjàní Ògún hmm. Àjàní Ògún rẹ́yà Àjàní Ògún ni nígbà sísọ nígbà táwọn ṣe ni dáàdi wa náà bàbá Ògúndé àwọn náà ṣe fíìmù nígbà yẹn fíìmù ò tí ì di tọrọ fún kálé báyìí hmm. ẹni tó bá lówó ló ń ṣe fíìmù torí pé àwọn tó fẹ́ wá ya fíìmù yìí ìlú òyìnbó ní ti máa kórin iṣẹ́ wá ìlú òyìnbó ní máa lọ ra stock ìlú òyìnbó ní máa lọ fọ́ sí tó o bá ní owó tó tówó ò lè ṣe fíìmù ìgbà wọn ń ṣe thirty five mm ọ̀pọ̀lọpọ̀ ò lè ṣe àmọ́ nígbà táwọn ń ṣe lọ àwa ká máa ṣe kúẹ́kúẹ́ eré wa tá à ń ṣe káàkiri kò tí ì sí fídíò kò tí ì sí kankan nígbà tó yá à ń pe ìpele tó gbọ́wọ́lé hmm. ojú kejì à ń pè ní rìvásà rìvásà yẹn ó ní àwọn èèyàn tó síjú sí nígbà rìvásà máa bẹ̀rẹ̀ létíyẹmí mẹ̀ṣíòyè Sunday Osai Matthew Simpa Tájù àti gbogbo ẹgbẹ́ àti Norma gbogbo wọn ni wọ́n kóra jọ pẹ̀lú gbogbo àtàwọn kan tí ọ̀rẹ́ wa kan Rufus Ọmọtẹ́yìn ṣe òun lọ sí school of cinematography so ni wọ́n introduce reversal ń gbà yẹn. ṣé kámẹ́rà náà lẹ́ mí náà. kámẹ́rà ni sinin kámẹ́rà ni o sinin kámẹ́rà ni o bẹ́ẹ̀ ni sinin kámẹ́rà ó dàbí fóònù tá a lò náà ni grade by grade ni sinin kamẹra ni. bọ̀tọ̀ òun tún wálẹ̀ díẹ̀ ju àwọn ìṣe. ọwọ́ àwàlẹ̀ torí pé wọ́n ní àǹfààní àti máa fọyín bóyá Kánò wọ́n ń fọyín Nàìjíríà. ó ní láti gbìyànjú lọ sí ìlú òyìnbó. à ń gbìyànjú travel. Hmm. so lo eight mm ti ń rin báyìí pẹ̀lú projector kéńkélé nìyẹn fi bẹ̀rẹ̀ so yẹ yín sìn nígbà tó yá ó di sixteen mm ó di sixteen mm ló ń kálukú ń ṣe so láyé rìvásà yẹn ní ọdún méjì mẹ́rìnlélógójì forty four years now yeah. la ṣe eré kọ́kọ́rọ́ ayé àyà nígbà yẹn létún ní aládé arómirẹ àbúrò ló jẹ́ sí wa bọ̀dádé bọ̀dádé ló máa ń pè òun ṣiṣẹ́ ní àríyá newspaper ó wá ní connection pẹ̀lú ẹnìkan tá a gbọ́dọ̀ gbàgbé rẹ̀ aláàjì jamiu sólàjà. Ja Jams Cinema hmm. ní eh, Sùúrùlérè làwọn wà ní Jẹ̀ṣà. àwọn náà ni sinimá yẹn. àwọn náà ni sinimá yẹn àwọn ń ṣe ní NAA Nigeria Airport Authority. now magazine kan jáde ní àsìkò tá à ń sọ yìí wọ́n ń pè ní atọ́ka. now nítorí pé Muyideen ń ṣiṣẹ́ ní eh, àríyá. Eh, ó wá introduce atọ́ka yẹn ó wá introduce ẹ̀ sí wa sí gúrùpù kọ́kọ́rọ́ ayé tóró máa ń wá sọ́dọ̀ wa. sorúkọ ẹgbẹ́ yẹn ni kọ́kọ́rọ́ ayé náà. ìgbà yẹn ìtàn ń bẹ lórí yẹn náà hmm. ìtàn ń bẹ torí gbà tí yẹn máa bẹ̀rẹ̀ ìgbẹ́sàmọ́lé concert party là ń pè hmm. nígbà tó kúrò ní ìgbẹ́sàmọ́lé concert party ó di anífowóṣe theatre group nígbà tó kúrò lánífowóṣe theatre group ló ṣe di kọ́kọ́rọ́ ayé tá à ń pè kọ́kọ́rọ́ ayé lónìí hmm. nínú eré ńlá tí ń ṣeré tàkọ́lé ẹ̀ ń jẹ́ kọ́kọ́rọ́ ayé làwọn fi dákọ ọkọ rẹ lórí ìtàn bẹ lórí ìyẹn gan. èyí tẹ̀ ń mú lọ ẹja máa tẹ̀síwájú tí bàbá Muyideen Olómorè. now nígbà tí ó wá sọ fún Alhaji Jamiu Solaja wọn wá sponsor àwa wọn sponsor program kan fún wa ó wá jẹ ó wá magazine náà paper magazine àwa pè ní ìràwọ̀ oòdùà. ìyẹn lè máa ṣe bí àwòrán nǹkan kan sí. bẹ́ẹ̀ ni àwòrán photo photo play ni èmi nìkan bàbá kan ní Ìbàdàn sọ ń pa. èmi nìkan náà máa ń fi sẹ́yìn gbà yẹn wọ́n á gbé picture tí yín sí. èmi ni mo máa ń wà ń even self gan tí n bá wọnú ilé mo sì lè rí picture yẹn mo fi sórí mo fi ti nineteen seventy kìíní kan sórí sórí paper ń gbà yẹn táwọn èèyàn tó mọ̀ pé who is this now àwa ń bá lọ na mo ní Alhaji Jamiu Solaja NAA ni wọ́n ti ń ṣe Nigerian Airport Authority wọ́n wá lọ bóyá wọ́n travel gbà kan wọ́n wá rí sí ní kámẹ́rà wọ́n wá mú bọ̀ wọ́n wá pe arómirẹ́ pé kí ni a lè fi kíní yìí ṣe ọ̀rọ̀mìnira wá pé eh, Rufus Ọmọtẹ̀yìnsì ó pè Rufus Ọmọtẹ̀yìnsì àwa kọ ìtàn kọ́kọ́rọ́ ayé tá a ti ń ṣe lórí TV inú ọbẹ̀ láti kọ́kọ́ sọ Muyideen ní Àlàdé Àlàdé hmm. Àlàdé tó ń jẹ́ hmm. inú fíìmù kọ́kọ́rọ́ ayé tá a ṣe ló ti ń jẹ́ Àlàdé. Muyideen ló òun ṣe oní o ẹ kò ń ṣe onítíátà bíi alára kakọkọ yànnà náà yẹn kì í ṣe onítíátà ibẹ̀ ló ti art ibẹ̀ ló ti art ló fi ń jẹ́ àlàdé ṣùgbọ́n hmm. close mo ní tíátà hmm. irú ṣubúọ́lá àní màmá ṣubúọ́lá hmm. ìyá mọ̀rẹ̀ mi bí ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ fún wọn so mo close mo but ǹjẹ́ tó jẹ́ kó súnmọ́ tíátà dáadáa tó fi di tíátà onígbà tí a fẹ́ ya fíìmù kọ́kọ́rọ́ ayé ibẹ̀ ló ti jálàdé ibẹ̀ ló ti kọrin olólùfẹ́ mi o alálàdé mi o èé e mo fẹ́ ọ bòkùràwọ̀ kan lójú ọ̀run ìwọ nìkan ni máa fẹ́ ẹ mo ti rẹ́ni tọkàn mi yàn aráyé alálàdé lọ́ọ̀kàn mi yàn ibi tó kọ́kọ́ ń jẹ́ àlàdé tálàdé fi mọ́ ní. seventeen ní sẹ́yìn. no eighty eighty ni that was forty four years now okay. Okay. so so bí a ṣe ń bá nìyẹn now nígbà tó wá yá èmi gangan náà èmi náà ṣe rìvásà mo ṣe òjò bẹ̀rù èmi náà ya rìvásà mo ṣe òjò bẹ̀rù àlọ́ndù ètò àwa ń ṣe lọ iṣẹ́ tí mo kọ́ gangan mechanical and driving mo kọ́kọ́ kọ́ létà mo á lọ kọ́ṣẹ́ fọ́tò nígbà tá à ń ṣe fọ́tò yẹn so a máa ń ya fídíò ó jẹ́ kí n mọ nípa fídíò kámẹ́rà so ìgbà tá a wá ń balọ̀ tá ń balọ̀ tá ń balọ̀ agbára àwọn nǹkan ọ̀wá tó gbé rìvásà mọ́ àwa ya fídíò fídíò tá a yà ń gbà náà àwọn èèyàn máa ń dàrú mọ́ra wọn máa ń sọ pé ó ń fídíò eh, nìkan lọ bí a ṣe di ìyàtọ̀ wà láàrin home fídíò àti fídíò movies fídíò movies la fi bẹ̀rẹ̀ ní tó di home fídíò lónìí fídíò movies la fi bẹ̀rẹ̀. kí ni ìyàtọ̀ wọn bàbá. máa là débẹ̀. ẹ ṣeun ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ò tí ì ní fídíò tán fi ń sòǹlé ilé sinimá láti máa ń lọ wo fídíò movies a máa ń lọ gba projector tá a fi ń wò ni ẹni tí ó bá jẹ́ ní tó ti bẹ̀rẹ̀ tipẹ́ tí ń bá dákọ̀ kí n máa ń pè ní apọnmítà ìwọ tó o bá lágbára àti gba projector àwọn èèyàn wa tún lo ọgbọ́n Yorùbá ọgbọ́n wa wọ́n wá bíìdì four corner wọ́n ṣe bọ́ọ̀sì four corner wọ́n wá gbé tẹlifíṣàn fourteen inches sínú ẹ̀ wọ́n á tọ́ ní upside down lẹ́ǹsì tán fi sójú kábàáyé náà máa ń fi sí so tán bá tàn tán bá ti sẹ́ẹ̀tì ẹ̀ ó máa má tàn sára ògiri òun la máa rẹ́ǹtì tá a fi ń ṣò káàkiri ngbà yẹn nígbà náà kò tí sí ohun fídíò fídíò movies ló wà nígbà tá à ń wí gbogbo àwọn tí wọ́n jágbàgbà kọ̀ọ̀kan tí ń bá tó máa já wọn nú jẹ wọ́n against wa wọn àjẹ́ ká ṣe. kí ni ìdí sá. kò yé wa wọn àbá wa ṣe bàbá àgbà kó olúmọ àwọn ni àgbà òṣèré tá à ń rí lò wọ́n máa ń fún wọn ṣe yẹn ńgbà náà ni pé wọ́n ń bá wọn mọ́nu wọn ṣe fídíò tí wọ́n pé ló máa dóúnjẹ lónìí. nígbà yẹn àwọn fídíò tí àwọn èèyàn ń wò ńgbà náà eré tí wọ́n bá ṣe ní orí tẹlifíṣàn làwọn èèyàn ń rìkọ́d hmm. ni àwọn ọmọ Yíbò máa ń tà lóṣòdì wọ́n á táìpù orúkọ sí wọ́n á wá lẹ̀ mọ́ bí wọ́n ṣe ń ṣe ń di àfihàn ayé àtijọ́. Mm nígbà náà kò tíì sí home video ìdúmọ̀tà ò tíì di center of home video tí gbogbo à kò tíì di home video marketer marketing rather so nígbà táwa táwa rí pé àwọn ọmọ Yíbò ń ṣe tàbẹ́ yẹn àwa náà wá lọ tà fún àwọn Yíbò lóṣòdì kó tó di kọ́ máa rìkọ́ọ̀dẹ̀ kẹ́yìn náà ẹ̀yìn náà ti lọ gbé fún wọn. bẹ́ẹ̀ni náà kí n sáré padà sórí ọ̀rọ̀ kan tó ń dá àbíwọ ní àbíwọ kọ ṣe rí ó dáa kí n mọ keep record. Hmm ká ní pé a bá ń kíp rẹ́kọ̀dù ní ìbá tó dùn sọ jù báyìí lọ nígbà tá à ń ṣe fídíò yẹn Aládé ya ẹkùn èmi ya Òjó Bẹ̀rù èmi sọ Òjó Bẹ̀rù ní tinú adé sinimá lówóró Aládé sọ ẹkùn ní National Theatre ó dẹ̀ sọ pé òun fẹ́ ṣe launching ní five naira làwọn èèyàn fi wọlé lọ́dún náà ẹ̀ dẹ̀ mọ̀ pé National Theatre ojú táyé ni ibi tó kìkì yẹn ti kàn lọ nìyẹn but the only thing tí èmi ò fẹ́ ṣàbòsí ń ni wípé mi ì kọ date àti pé láńgbájá ló kọ́kọ́ lọ tí ń bíbà àti tàbàdàn kọ́ tí ń bíbà but mi mọ̀ pé mo ṣó ní tinú adé gbogbo ìgbà táwọn wí náà táwọn èèyàn ń pariwo home video náà kò tí ì di home video movies ni so gbogbo awuyewuye ń gbẹ ẹbí ga olùkọ́ kò ń lẹ́yìn tí yọ̀nà náà fún wa bó ṣe ní gbé kó lè bá kankan lọ́kọ̀ ó gbẹgbẹ èèyàn kan fi tiẹ̀ hàn ní national theatre èmi sọ ní tinú adé. ta ló kọ́kọ́ fi hàn kí ni ìyàtọ̀ ṣé yàtọ̀ yẹn pọ̀ gan ni ṣé kò ṣó tó. kò yàtọ̀ mi rò kó yàtọ̀ síra wọn hmm. ẹ understand mi mi sẹ́mọ̀ yorùbá ní èèyàn méjì ò ní pàdánù rọ ọ̀rọ̀ tí máa sọ tó máa múrọ́ lọ tí a máa kú òǹbí tẹ́rì ọkàn wọn mọ̀ jẹ́ mi pé irọ́ mo sì pa I don't want to say it. so bí ọ̀rọ̀ yẹn ṣe lọ nìyẹn kó tó wá di home video ìgbà tó máa di home video màá yàn nàná lónìí ààyè hmm. gbogbo wa nígbà tá à ń tà sí Òṣòdì ọ̀rẹ́ mi àwòfẹ́ hmm, ẹkùn bàbá ahmed àwọn náà ya àwọn náà tà sósòdì ńgbà yẹn hmm. gbogbo àlà ń ya tábà tí wàá tà fún ọmọ ibo wọn á wá mú fọ́tò wọn á wá ṣe bí india fọ́tò wọn á wá kì sí lẹ́yìn wọ́n wá wọ́n wá rìlíìsì ẹ̀ bẹ́ẹ̀ now nígbà tó ń lọ bẹ́ẹ̀ tó ń lọ bẹ́ẹ̀ bàbá kan ń bẹ ní Ìkẹjà ń pè wọ́n ní Alhaji Yẹkínní Oyèdélé hmm. <laughs> bẹ́ẹ̀ ni wọ́n wá ṣe ìlara ìgbà tí wọ́n ṣe ìlara àwọn náà rí sẹ́wọ̀n ká ti ń rìdí o a ti ń rìlíìsì ó ń fídíò ó ti dó ń fídíò gbogbo wa yẹn o hmm. bọ̀ kò tí ì wà exposed hmm. wọ́n wá ṣe ìlara wọ́n wá ṣe jákẹ́ẹ̀tì sí white ni jákẹ́ẹ̀tì àná called ṣe red made jacket bẹ́ẹ̀ ni gbàdá wá ṣe jákẹ́ẹ̀tì sí wọ́n wá rìlíìsì ẹ̀ wọ́n àtàmọ̀ fún publicity wọ́n ń pe ẹnìkan ní iléeṣẹ́ kan ní neck link neck neck wá pe late Ahmed Oguntade wọ́n wá pe wọ́n wá kọ sórí kan wọ́n pè ní àjẹ́nìyá mi létí aṣọ pẹpẹ àwọn ni wọ́n star sẹ́yìn gẹ́gẹ́ bí àwọn elédè wa kejì sí fẹ́ràn business wọ́n lọ sórí tẹlifíṣàn wọ́n ṣe advert lórí newspaper no newspaper wọ́n ṣe advert lórí rédíò wọ́n ṣe advert wọ́n wá rìlíìsì ẹ̀ ní ọjọ́ monday ní dùmọ̀tà èrò wa pọ̀ wọ́n wá ra tìkẹ́ tìkẹ́ tìkẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́jọ́ monday à ń pẹ́ nìkan ní bàbá lájọ ó wà nínú àwọn àyànṣẹ́ theatre group ni wọ́n pè mí díjọ́ kejìlá lọ bẹ̀rẹ̀ hànà èmi ni mo kọ́ èmi ni mo dà bá àwọn dàrẹ́ẹ̀tì ẹ̀ ní mẹ́ran ẹ̀hànà ní second moon video tó táyé tẹ̀lé tí ó jáde now nígbà nítorí pé àwọn èèyàn wa tí wọ́n jẹ́ mákẹ́tà ń gba ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ń ta rédíò ìṣó kọ́kọ́rọ́ nídùúmọ́ta ni so nígbà tí a wá sí ẹ̀hànà so ní ṣọ́ọ̀bù tó ń ká tí ń tajà yẹn wọ́n wá kó o lẹ̀ wọ́n lè ṣe three thousand pieces wọ́n ti tà tán à ọ̀rẹ́ ọmọ ta èyí ṣe o wọ́n sì ń pè wá lọ́kọ̀ọ̀kan tá ń kó three three thousand fún wa pé èmi náà fẹ́ yà bí gbogbo àwọn ṣọ́ọ̀bù tó ń ta gbàtàgbò bó ṣe de ṣọ́ọ̀bù fídíò nìyẹn torí pé ọjọ́ Monday ni wọ́n release ló fi jẹ́ wípé ọjọ́ Monday ni à ń release fídíò lórí dátà tá ń ṣe àwọn nǹkan yẹn lọ adẹ́gbẹ́kanlẹ̀ Late-Muideen Alade Aromile ló máa dí àwọn pé a pè ní Association of Nigeria Video Films Maker. níbi ṣé bí etí náà là ń sọ ìdẹ́dẹ́gbẹ́ ẹgbẹ́ tẹ̀ ń sọ ṣé etí náà ni. àti àti àti àti àti wọ àti wọ ninety àti wọ ninety. nínú ẹgbẹ́ yẹn ìwọ tó bá fẹ́ ṣiṣẹ́ à ń fi three hundred naira lọ́ọ́ máa fi rẹ́gísítà tó bá fẹ́ jọmọ ẹgbẹ́ wa ọ̀dà kí n máa keep record hmm. ọlọ́ngbọ̀ three hundred naira ló máa fẹ́ ìwọ tó bá fẹ́ ṣiṣẹ́ ó máa san production levy three hundred and fifty naira lọ́dún náà lọ́hùn ṣàwọ̀ ọmọ bí ọ̀tẹ̀ ṣe dé nǹkan nǹkan wọn lọ rìpọ́ọ̀tù wa bẹ́ẹ̀ ni nínú ẹgbẹ́ ni gba nínú ẹgbẹ́ tá a ṣe tá a ṣe bẹ́ẹ̀ nínú ANTP. so ANTP ni lẹ́tí lọ dá ẹgbẹ́ yẹn sílẹ̀. wọ́n wá ní wọ́n ní a ní ẹ̀tọ́ láti dá aṣọ sísan lẹ̀ under an association that we should go and dissolve that our own association na fi ní ká tú ẹgbẹ́ yẹn ká lọ́dún náà lọ. ẹ dẹ̀ túká bó ṣe sọ. àtúkà a gbọ́dọ̀ tẹ̀lé òfin ẹgbẹ́ tẹ mm. wípé ẹnìkan lè gbọ́únjẹ fún ìlú ìlú ni ò gbọ́dọ̀ fẹ́nìkan ṣoṣo so <laughs> àtúkà àtúkà mm, ṣùgbọ́n ìdùnnú tèmi lónìí ni wípé gbogbo àwọn tí wọ́n against ẹ̀ lọ́dún náà lọ́hùn lóníkálukú wa ti fi sórí rẹ̀ hmm. ó dàbí aṣọ àlárí ìgàn kan ni hmm. alágbádá ti ń ya gbádá hmm. oníbùbá ti ń yọ bùbá now ẹ jẹ́ n tún padà kí n reverse nígbà tá a bẹ̀rẹ̀ èmi ni director èmi ni story writer èmi ni cameraman èmi ni hard makeup èmi ni special effect kò sí tí mi ò ń dá lára hmm. bẹ́ẹ̀ ni nígbà náà àwọn ìtáṣì camera àti m7 òun la fi ń yaṣẹ́ èmi á ṣe ìdá máa máa fò wọ́n máa ń wò mí ni bẹ́ẹ̀ ni máa ṣe tí n bá mú fóònù mi ń sìn orí program tá a wà ní màá fi mú nǹkan sìn màá jẹ́ kó fò lójú sky ń sìn láti lórí kọ̀ǹpútà nígbà yẹn kò sí kíní fídíò tó fídíò tí kò ní bọ́tìnì ni mo fi máa ń edit àwọn tó mọ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ tí ó sálẹ̀ sí wọn ló tí wọ́n mọ̀ tán ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé technology ti tún dé síwájú so ló fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan yé mi dòní so kò síbi tó sọ pé ó fẹ́ lọ ní industry nǹkan tó fẹ́ dá lára tí mi ò ti mọ̀ àwọn ọmọ akànṣe máa dásà kan wọn a ní kẹ́nẹ́ka old school wọn a mọ̀ wípé orí tá a fi ṣèwé kò tí ì kú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni so bí ànànà bẹ́ẹ̀ bó ṣe lọ láàrin yìí ni ẹ ṣé bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀ẹ́dẹ́gbẹ́ mi kàn farabalẹ̀ mi kàn farabalẹ̀ gbọ́ ni <laughs> torí pé èèyàn gbọ́dọ̀ dínwó authority ló ń sọ̀rọ̀ bàbá ẹ jẹ́ ń gbé yín ibi tí mo fẹ́ gbé ẹ jẹ́ ń gbé yín sí mẹ́ràn mm, ẹ jẹ́ ń gbé yín padà sí mẹ́ràn torí wọn ní ta bá ń sọ ń pa àwọn ibi tó jẹ́ pé ó jẹ́ bíi foundation pé wọ́n ń yaṣẹ́ nípa yorùbá nǹkan tá à ń sọ pé ìlú mẹ́ran ọ̀dẹ̀ ni kò sí bá ṣe máa sọ tà ní sọ̀rọ̀ pa big abas kí ló bí mẹ́ran ń gbà yẹn ṣé mẹ́ran lẹ̀ ń gbé ni kí ló jẹ́ pé mẹ́ran ló dàbí ibi tó jẹ́ pé ó lè foundation ibi tẹ́ pé àti ìyàṣẹ́ ẹgbẹ́jẹ́ ń gbé wọn mẹ́ran. ẹ ṣe kí mẹ́ran ó tó dé láti yaṣẹ́ káàkiri mo sì sọ ṣùgbọ́n nígbà tí mẹ́ran máa dé wọ́n lọ ya fíìmù kan nísàlẹ̀ mìíràn màá rántí tatu fíìmù yẹn àwa pọ̀ ń so àwa ń ṣe àdẹ̀tí ń ṣiṣẹ́ káàkiri káàkiri then kí mẹ́ran tó dé lèmi ti ń lọ yaṣẹ́ ní mẹ́ran hmm. láyé NTA seven wọ́n ń pè ibìkan ní mọ́lọ́gẹ̀dẹ̀ mo sì bá wà bí sógun tó bá ń gbọ́ programu yìí àti Tajudeen Ògúntádé chairman mẹ́ran wọn á tẹ́sífà sọ̀rọ̀ tí mo ń sọ ẹ̀ láti yaṣẹ́ ń bẹ̀ so ńgbà tó wá di pé ó ti rí bó ti rí àwa kóra wa jọ wípé ẹ jẹ́ ká dá kákọ́ sí bí kí gbogbo wa ká máa pàdé ń bí torí à níbi tá a ti ń pàdé tẹ́lẹ̀ bí mẹ́ran kakọ̀ ṣe wáyé ní mẹ́ran kakọ̀ ní the whole Nigeria mẹ́ran kakọ̀ ní the first kakọ̀s tá a kọ́kọ́ dálẹ̀ hmm. bẹ́ẹ̀ ni mẹ́ran láti mẹ́ran ní everybody gbogbo àwọn dádì wa late ọlọ́fààná his mm. blessed memory gbogbo àwọn èèyàn wa mẹ́ran everybody máa wá forí balẹ̀ sí hmm. mẹ́ran everybody wa. gbogbo aláwa ń bẹ gbogbo àwọn alápínní hmm. gbogbo abẹ gbogbo àwọn sokoti hmm. gbogbo amẹran láti bẹ̀rẹ̀ ní kakọs ti bẹ̀rẹ̀ ònkàkú tẹ ń lọ even sef lẹ́yìn ìmẹrin kakọ kakọs méjì ló ń sáré dìde gbà that is ọdún fa àti ifá bẹ́ẹ̀ nǹkan bá kákọ́sì kan tó ń bẹ́lẹ̀ lẹ́yìn ìgbà yẹn hmm. olùrẹ̀ omi fò ni. àwọn ta ni ti Fádèyí àti àwọn tọ́jú fún àwọn Yínká Kọ̀dọ̀ àwọn ògógó. àwọn aláran ni àwọn aláran kò wọn wà ń Fádèyí àwọn kòkòté náà àwọn náà wà ń bẹ́ẹ̀ àwọn èèyàn wà ń bẹ lórí lẹ́yìn tí mẹran ṣe àwọn ìtókù yẹn náà jáde làwọn yẹn wá jáde hmm. lẹ́yìn kálukú wa bẹ̀ ní fọ́ọ̀mù kakọ́s hmm. sọmọlú kakọ́s ìbàdàn kakọ́s ajanjoko kakọ́s yẹnlẹ́ ọba bàbá báwo lọ́wọ́n ìlú mi ń gbà yẹn bí abẹ́òkúta bí ìbàdàn bí kí ló ń ṣẹlẹ̀ ní gbogbo atẹ́yìn sọ torí èkó ni tábà ń gbọ́ bí èkó ni kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́n ìlú yẹn gbà yẹn ṣé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́n ibẹ̀ yẹn ni. ó ń ṣẹlẹ̀ ibi tẹ́ sọ̀rọ̀ di oyè mi jù hmm, bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ wípé ìmọ́lẹ̀ ni gbogbo nǹkan àwọn abẹ́òkúta ń ṣiṣẹ́ wọ́n wà sẹ́wọ̀n kí òǹkàgùn ti pín lọ òǹkàgùn náà ṣùgbọ́n èkó ni àwọn n tó fi fìdí sọlẹ̀ sí kò jù nìyẹn bẹ́ẹ̀ èkó ni àwọn mákẹ́tà wà ẹni kò dẹ̀ sí star máa ń sọ fáwọn èèyàn kò sí star tó bá pé yóò star irọ́ ló ń pa hmm. ẹni ayé bá ń rí ni star hmm. bá bá ti téèyàn bá fi tíátà lẹ̀ ní oṣù kan ọdún kan àbọ̀ ní tíátà ó fi fìyàn lẹ̀ so ẹni ayé bá ń rí ní gbogbo ìṣẹ́jú ìṣẹ́jú òun hmm. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn tó kù náà àwọn náà ń tiraka ṣùgbọ́n ńgbà tó yá àwọn abẹ́kúta dìde wọ́n dúró pé yes àfẹ́ mọ̀ rìn káàkiri mọ́ ọlọ́run fọ̀run kẹ́ àlàásàrì hmm. àwọn náà wá dúró lábẹ́kúta pé ẹ jẹ́ ká produce àwọn èèyàn tiwa ẹ wò ní ìsìn àwọn àwọn òṣèré kàǹkàkàǹkà náà ń sìn ẹwọdún adékọlá abẹ́kúta ni my global go, eh, president abalatin amusan abẹ́kúta ni. Yeah so àwọn náà wá dìde wọ́n wá ní yes nǹkan gbọ́dọ̀ lọ ẹ̀hún kan gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ gbogbo ẹ̀ ń lọ déédé hmm. bẹ́ẹ̀ náà ni nìbàdàn hmm. bẹ́ẹ̀ náà ni ibi káàkiri hmm. so owó ṣe rí nìyẹn. màá tún sáré fẹ́ gba yín yẹn sọ́kọ́ náà bàbá wa kọ́ lọ́ọ́ bá mi fọ̀rọ̀ kẹ́wọn náà bàbá wa Fẹ́yì Kọ́gbọ́n mọ́gàjì ah, eh, mọ́gàjì èmi ò tẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ìbáṣepọ̀ tẹ ní pẹ̀lú wọn tẹ̀ tún pé akọ̀ǹwò fòye kọ́gbọ́n nígbà yẹn la máa tó mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀ eh, àmọ́ atúnwá kà atúnwá gbọ́nà ẹgbẹ́ àwọn obìnrin náà bọ́lẹ́ tún ti mọ àbá fòye kọ́gbọ́n bá ti mú mọ́ra wọn. Ah, eh, bàbá fòye kọ́gbọ́n ọlọ́run kò fọ̀run kẹ́ kó pàṣẹ sí wọn rẹ kó tọ́jú àwọn ọmọ wọn iwájú tán dojúkọ ọlọ́run jí ó da ẹ̀yìn tán filẹ̀ ọlọ́run ní bàjẹ́ gbogbo nǹkan wọn ti mí àti tí ò mí ọlọ́run ní náwó sí bàjẹ́ kankan sí kan gbé. èmi àti bàbá fi kọ́gbọ́n a súnmọ́ra dáadáa hmm. ní ayé ìgbà tá à ń ti kọ́kọ́rọ́ ayé a máa ń lọ ṣeré ní sanna seven hmm. ìgbà ni wọ́n ṣe anifásitì làwọn bàbá fi kọ́gbọ́n ṣe bàbá àbèjì sanna seven bàbá àbèjì sanna seven lọ́dún náà lọ́hùn. Mm. Hmm. ìgbàyẹn àwa ń ṣe kọkọ ètò pọ̀ wọ́n ń ṣe ẹjẹ̀ ń gbòkè odò ẹjẹ̀ ń gbòkè odò àwọn aṣípalé nìyẹn ìgbà so bí ń dà wípé nítorí wípé àwa ti ṣe stage káàkiri káàkiri àti mọ tí ń jẹ́ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ó jẹ́ kí rìkọ́dìn tètè yé ti so tó ti wá wá ti wá fẹ́ ṣe program bàbá èmi ni bẹ́ẹ̀ ni èmi máa ń yà nígbà tí wọ́n dá AIT sílẹ̀ bàbá ló kọ́kọ́ sí ẹ́písòdù ń bẹ̀ èmi ni mo kọ sórí yẹn late busari ló wá bá mi pé sórí kan bẹ lọ́ọ̀ mi ah, màá rántí táìtù ẹ̀ wípé kí n bá wọn yà fún bàbá èmi ni mo yà fún wọn so gbogbo sẹ́ẹ̀fì ìkọ́gbọ́n mi máa ń direct táwọn producer bá wá láti television stations bẹ́ẹ̀ ni wọ́n máa jókòó ni mo máa lọ direct so bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣe kò síbi tí bíga wa kò síbi tí ẹ̀ ń fèsì pátápátá ọba ẹja wa sọ ń pa bí iṣẹ́ ṣe rí báyìí nsìn mo rí i pé lọ́wọ́ adúpẹ́lẹ́ ọlọ́run pé ẹ wà láyé ẹ wà láàyè ẹ̀rẹ̀ sì ń ṣiṣẹ́ yìí náà oníṣègùn tẹ̀ sì yàtọ̀ bí ọ̀rọ̀ ṣiṣẹ́ ńlá gidigidi tó yẹ pé a sì máa sọ ń pa yẹn náà àṣìṣẹ́ṣẹ́ dé ni kí ni yàtọ̀ toró fẹ́ra bí n pé ayé ìgbà tí ń tẹ̀yìn bẹ̀rẹ̀ iṣẹ́ ó rà ń pé ìkíní ẹ̀yin ò wá ẹ nífẹ̀ẹ́ iṣẹ́ ni ó dà ń pé tì sín àwa ọ̀dọ́ òṣèré ń pa wá yẹn owó yẹn ó ó ń jẹ́ ká máa kánjú pé kò sí táyìn bá ṣe máa ń sọ kí ni ìyàtọ̀ tẹ́rí láti bẹ́yìn ṣe bẹ̀rẹ̀ yẹn títí tì sín torí actor ní director ní kí lọ́wọ́n kọ́kọ́ tẹ́ torí eléyìí ṣe pàtàkì fọ́wọ́n ọ̀dọ́ tó bá wò kọ́ lè dìmú what is that major difference tẹ́ ti rí nígbà yẹn àti nísìn. owó owó owó owó owó owó níbo ló ń báyé lọ yìí hmm. owó kí ló fẹ́ sáyé dà yìí owó ò jẹ́ kọ́mọ gbọ́ ti bàbá hmm. ìyàwó gbọ́rọ̀ sọ́kọ wọn lẹ́nu tẹ́gbọ́n tàbúrò wọn kọ̀yìn síra wọn hmm. ogúngún ni sọ nítorí rẹ ó ń bayé jẹ́ lọ ó tún ń dayé rú lọ òwò ogúngún ni sọ ó sáyé dogun owó ò àpè kánú kò ìwọ ló jẹ́ káyé rojú ọ̀rọ̀ owó tó tó o ẹgbẹ́ bàbá. Hmm. oní lẹ́fi dá mi lóhùn. ẹ ṣeun sẹ́rí <laughs> ọ̀rọ̀ tẹ́ ẹ béèrè ọ̀rọ̀ tó wúwo ni hmm. èkínní tá a bá wa sọ tí wọ́n rán láyé ìgbà kan fún bàbá wa àmọ́ òde òní ìnáró ẹ̀ mọ́ ìyẹn ni pé ajá wò yìí hmm. lómi oró òwò yìí lé kọ́lọ́n fọ̀run kẹ́ bàbá Ògúndé wọ́n sọ̀rọ̀ kan gbà ayé wọn wọ́n ní tá a bá sọ́ra wa dáadáa wọ́n ní àwọn tí wọn ò ṣe wàhálà sẹ́yìn ni wọ́n máa jọrọ̀ ẹ̀ àwọn ni wọ́n ń jẹ lónìí o. ẹni dẹ́gbà kó rí bẹ́ẹ̀. ó rí bẹ́ẹ̀ hmm. nítorí owó ni nítorí owó ni owó ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kó bọ́ sí ibi tí ó yẹ kó bọ́ sí mọ́. àwọn aṣíwájú mi ọmọ tí ò tíì tó ṣe nǹkan kan tó bá ti mówó dé pé mo níye báyìí mo fẹ́ ṣiṣẹ́ wọ́n bá ṣe ọmọ wọn ò ní tí ì lóṣù mẹ́ta wọn ti ti mọ́tò bọ́ǹdì nígbà tí ẹ tó ṣe bá dáa wọn kì í pass nǹkan kan ọ̀nà àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì gbogbo iṣẹ́ tá a bá ṣe à ń tọrọ àlùbáríkà ni gbogbo ẹni tó bá ń ṣe ẹ̀kọ́ lọ́njẹ́ wọn mọ ará àlùbáríkà ń bẹ ẹni tó bá fowó ṣe bísínẹ́sì ẹ̀ náà ó fẹ́ fi pawó ni ṣùgbọ́n àwọn ibi tó yẹ ká máa tọ́ wọn sí ńgbà míì àtọ́ wọn bẹ̀. nàmbà tù ní nàmbà tírì gbogbo ọ̀yá ti ń pẹ̀rẹ̀ ìlú dù yorùbá ní àìfà àgbàfẹ́ nìkan ò táyé kò jáyé ogún lóde òní gbogbo yẹn ti do nǹkan tán ó dùn o kò dùn o nǹkan tán ni ó ti gbà pé n tó nǹkan yìí òun náà nìtàn lóde òní gbogbo yẹn ti di dàrẹ́tọ̀ ó mọ̀ dàrẹ́tì o kò mọ̀ dàrẹ́tì tó bá ti ní cameraman tó dáa dàrẹ́tọ̀ ni ó ní mo fi láìkì nǹkan tí ẹgbẹ́ wa ṣe tgd wà láti a ní Tampa Guild of Directors hmm. tó gbọ́dọ̀ rẹ́gísítà gẹ́gẹ́ bí director tí wọ́n fi mọ̀ pé eléyìí o gbọ́dọ̀ máa ṣe bọ́ọ̀lù máa ṣe báyìí eléyìí ló yẹ kó o ṣe ẹni tó bá dẹ̀ ṣe tí ò tọ́ ń bẹ̀ wọ́n á ń ba wọ́n á fún ní suspension. Mm -hmm ló jẹ́ kó tún jẹ́ ó lójútùú díẹ̀ ẹgbẹ́ wa pọ̀ lóríṣiríṣiríṣi káàkiri bọ́ba wa pèlè tó tún dàrú rè tó fòfin tinú táǹpà ńlẹ̀ pé n tá a fẹ́ ká ṣe nìta yóò fi da tí yóò fi tùbà ah alẹ́mi ẹ̀ ṣe táǹpà ọ antp ni mí o tẹ́wọ̀n antp bá tún ká mọ́ pé sórí ẹ̀ dáa ṣá ṣé nǹkan tẹ̀lé òfin bí anirọ́ wa ní àmbásọ́dọ̀ lòun o ẹsẹ̀ tí ò pé sójú kan torí pé àjọ tọ̀ sójú kan wọ́n tá a bá pàtọ̀ pọ̀ sójú kan ìtọ̀ ahó bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò sí náà bí ó ṣe yà náà nìyẹn ẹ wo ẹja lọ sínú religions oríṣiríṣi churches láàrin òun kálukú ń ṣẹ̀sìn ẹni ṣùgbọ́n ibikíbi inú ẹgbẹ́kẹ́gbẹ́ tó ní kálukú bùà kó mọ́ babẹ̀ jẹ́ kó tún bẹ̀ ṣe kó tún bẹ̀ ṣe o kò sí ẹni tó mọ̀ pé yóò ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan kò sí ẹni tó mọ̀ pé yóò dùn báyìí nígbà tá bẹ̀rẹ̀ àtòrí owó wa bẹ̀rẹ̀ o kò sẹ́ni tó mọ̀ pé yóò dùn báyìí ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mm. ọlọ́run fìyà já wa náà mm. ní tí wọ́n fi ṣe tíátà ṣe àfiṣe mm. àfitọ́mọ bí ò tiẹ̀ ṣe gàjàmù àfi níbi tá à ń gbé àti fi lo mọ́tò àfi ń tún léṣe àfi ń tọ́mọ so iyì iṣẹ́ téèyàn bá sì ṣe nìyẹn kọ́lọ́n fi àlùbáríkà ṣiṣẹ́ gbogbo wa. ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ nífà bá ṣe wọnú bí àárí ìtẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn ẹ̀dẹ̀ mọ̀ pé bá ti mo bèrè lọ́wọ́ yín ní àwọn mọ́mì wa wọn lọ sí ilẹ̀ àgbáńrè kọ́lọ́ba mi fọ̀rùn kẹwọn mi ò lè gbọ́dọ̀ má wà kí n má bèrè lọ́wọ́ yín ẹ bá mi sọ díẹ̀ ń pa wọn bẹ́ẹ̀ wọn bá mi fẹ́ nǹkan wọn kí ni kí ni bá ṣe gbọ̀n yẹn tó náà mi ò sábà tẹ̀rí lì gbọ́n pa tó bá sọ pé ìyàwó bí ẹ bá mi sọ díẹ̀ ló tẹ̀ pé wọ́n sí wọn nípa wọn. ìyàwó mi jẹ́ ẹni tó dáa hmm. bẹ́ẹ̀ ni Yorùbá ní èyí sun àlàyé níjọ́ tá a bá kú láàdèrè hmm. ó jẹ́ ẹni tó dáa jẹ́ ẹni tó dáa march fifteen two thousand and fifteen ló ti ṣaláìsí hmm. bẹ́ẹ̀ni so jẹ́ ẹni tó dáa ní gbogbo nǹkan wà supported hmm. ìyàwó tí mo fẹ́ last ni o òun ni ìyàwó àkọ́fẹ́ mi o so èmi àtàwọn ìyàwó ti tẹ́lẹ̀ àsìmọ́ torí sẹ́yìn pé interview tá à ń ṣe àwọn èèyàn kan náà máa gbọ́. bẹ́ẹ̀ni ó lè ṣe pàtàkì kéèyàn kéèyàn sọ pé ṣe rí ẹ ṣé bàbá inú mi dùn pé torí ìgbà tá a bẹ̀rẹ̀ ètò àgbààgbà tá à ń lọ káàkiri ara wọn kan tó gbọ́ adébẹ̀ ni wípé àdìbò ṣe ń pè pé ìṣe tí wọ́n ń ṣọ̀wọ́n àgbà eléré wa àwọn kòkò dùn mọ́ wa nú ẹni tó dánmọ́ kékeré ẹ lọ kúnrin funfun ẹ kùn sí lórí gbogbo bàbá tàdá lọ báńgbà yẹn bàbá àgbákò o bàbá àbíjà o bàbá tàfọlọ èdè inú gbogbo wọn ò dùn gbà yẹn àmọ́ inú mi dùn pé ó dà ń pé lásìkò yìí ó ti ń yí padà díẹ̀díẹ̀ hmm. pàápàá pẹ̀lú irú iṣẹ́ tẹ lọ ṣe láìpẹ́ yìí tó yẹ pé ó rà ń pè yànkan lódìdí sọ pé bí mo ṣe fẹ́ kí iṣẹ́ yẹn lọ lélẹ̀ hmm. kí lẹ fẹ́ sọ sí iṣẹ́ yìí náà iṣẹ́ yìí náà rí sí nǹkan tí mo ń sọ yẹn ń pè ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó yẹ káwọn àgbà tọ́dẹ̀ sì wà láyé tó wà láàyè ṣe wọn ń pè wọ́n sí ọ̀hún ọmọdé àmọ́ dà ń pè yípadà ó ti ń wà díẹ̀díẹ̀ báyìí mo fẹ́ gbọ́ látẹnu yín sá. ababa mọ́nímọ́ní ababa mọ̀ wọ́n ní ìgbà ló bí òréré ayé ò tọ́ lọ bí ọ̀pá ìwọ tó rágbàlagbà tó ojú sèrè tó ní mọ mẹrẹ sí mọ ìwọ náà ó débẹ̀ ń jọkan bó o ti pa àwọn bàbá tí wọ́n pa àwọn náà tì náà ni bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká wò dáadáa ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ń lọ sórí fétí àbálògùn fétí àbálògùn ńgbà kan wọ́n máa ń ṣe sisi wọ́n sọmọ iléèwé màmá ni wọ́n ń ṣe ní ìsín o ṣé wọn ò ti dàgbà wọ́n ti tún ṣe wọ́n sì ń lò wọ́n kí ló tẹ sáwọn àgbà tí gbogbo ohun tó ń kálukú ń jẹ yìí àwọn àgbààgbà yìí ni wọ́n fẹ̀lẹ̀ lágbó tó fi di tí gbogbo èèyàn ń jẹ lónìí bí bá a sì ọ̀bá ṣe kò sí nǹkan tí bá a là àgbà kò ní kálukú àgbà kò ní kálukú so ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ ti tún yí padà pàápàá ọpẹ́ pàtàkì fún ọmọ wa alálùbáríkà kan Doyin Amadu. Eh, ó ní alákòóso mams productions tó dá ẹgbẹ́ kan lẹ̀ platform ni ó pè ní the great thespians nígbà tó fẹ́ dá ẹgbẹ́ ẹ̀ sílẹ̀ tó fẹ́ dá gúrúùpù sílẹ̀ ó wá pe àwọn àgbààgbà méjì pé báwọn àgbààgbà ṣe máa sunkún kí tí wọ́n máa lọ tọrọ owó kò tẹ́ ń lọ́rùn hmm. wípé ìrònú ló ń pẹ̀lú mí ìmọ́lé láì ríbi lọ mọ́ àwa da platform yẹn lọ́wọ́ àbẹ̀ ní gba nọ́mbà oníkálukú ó ń gba nọ́mbà oníkálukú ó ń gba nọ́mbà oníkálukú tèmi náà wà fortunate hmm. láti wà ń bẹ̀ hmm. ó wá ní ká ya sinimá ọjọ́ alẹ́ àwa lọ ya ọjọ́ alẹ́ gbogbo àwọn bàbá àgbà kú àwọn àgbà pọ̀ nbẹ. gbogbo àwọn arúgbó ni ifeanyi nínú ọjọ́ alẹ́ nínú the great experience a kì í gbọ́ forty fifty síbẹ̀ hmm. sixty seventy above ni. Mm náà tó wà ń bẹ. tó wà ń bẹ. bẹ́ẹ̀ ni tẹ́ di ọmọ kékeré síbẹ̀ dóyán ní kẹ́ yọ nítorí wá ń ṣe yìí kò wá ń ṣe pé ó ń ṣe ó ń fi wá pawó ó ṣe ká máa rí ibi lọ bá bá ṣe irúgbà tá a sọjú alẹ́ màálù méjì hmm. lápá we spent more than fifteen million tá fi sọjú alẹ́ bẹ́ẹ̀ ni tá a tí ò bá sí mi máa bá sí díẹ̀ mbẹ́ hmm. hòtẹ́ẹ̀lì ni gbogbo wa wà. Mm ọjọ́ alẹ́ yẹn àti parí ẹ̀ ìgbà tó máa ṣe pè náà. ẹsàkẹ́ tó lọ bàbá ò ní gbà yẹn ìgbà tẹ̀ ń yaṣẹ́ yẹn báwo ni iná òun tó ọmọ mi tó ń tẹ̀ mọ̀ kó wọn lè jáde wá ṣiṣẹ́. Ah, ẹ mọ ẹ mọ ti sọ lórí lórí platform ni kí n kọ́kọ́ lọ hmm. ẹ̀rín ọ̀rọ̀ ẹlòmíràn ni ah, ọdún kẹẹ̀ẹ́dógún tí mo ti gbé o lágbájá rèé o ah, kìnnì kan kìnnì kan o ara òun kálukú yá hmm. ẹni tó ń sáré dìde hmm. ẹni tí ò gbádùn ara rẹ̀ ó rẹ́ni bá sọ̀rọ̀ ara ẹ̀ yá sóńgbà òun kálukú ríra wa lágbájá ìwọ rèé o tàmọ́dọ̀ ìwọ rèé o inú oníkálukú dùn lágbàtà wa fẹ́ ṣe premier gbogbo aṣọ tẹ́ everybody wọ̀ òun ló rà sinimá tá a lò eh, bóyá fífà àbí kìnìkan náà pè ní ìkẹjà òun ló gbà gbogbo ń ta oúnjẹ tán jẹ òun ló ṣe kò wá tí ì jáde à ń ẹdí tiẹ̀ ó wá wò pé ṣé kò ní sún àwọn bàbá bá kán mọ́pọ́n àjókòó àtúbẹ̀rẹ̀ gẹrẹ street four hundred sins. ó wá ní àgbààgbà náà dẹni gbogbo kò sọ ọmọ kékeré kan bẹ hmm. bọ́mọ kékeré bá wà níbẹ̀ a jẹ́ pé nínú ọmọ kúrò wa kọ̀ọ̀kan pé eléyìí àgbàlagbà ò lè ṣe bẹ̀ẹ̀ kan síbi hmm. tí o sáré ló kàn mú nǹkan bẹ́ẹ̀ ni. gbogbo etí bàbá ń sọ yìí kó tó di pé sẹ́yìn jáde àwọn àti bàbá àjọ wà ní àgbésórí nígbà tí ẹ náà ìdí àǹkọ́ tà ń sọ abá abá sọ abá fún wa àkọ́ gbé ẹ fi náà ìdí à torí mẹ́kẹ́ máa pé ẹ fẹ́ kó tó di pé jáde àgbé ẹ lè rí kó tó jáde síta mo ń gbádùn yín bàbá. so ó wá jẹ́ kínú bàbá wa kan bí asípalẹ̀ àwòrò ògùn ìgbà tí wọ́n dé àárín èrò ah, inú wọn ń dùn ni ẹnìkan dúró rásípa ó ní ogójì ọdún ó lé tòun ti rásípa gbẹ̀yìn ni. kò dẹ́n ṣe kí gbogbo wọn bàbá yóò mèrè ṣe mọ́ o. wọn kálukú ń ṣe bọ̀ kí wá ló ṣe wọn torí lè mú fẹ́ gbé lọ sẹ́gbẹ́ torí àti sọ tẹ́lẹ̀ kí wá ló ṣẹlẹ̀ sọ́wọ́n tampan torí lè yí àgọ́ tí mo ti sọ ń kọ́ mo ti sọ ń gbàgbà ni tí wọ́n ń gbèrú gbèsè yìí gbogbo àwọn president yìí tẹ̀ ń sọ bọ́lájà amúṣàn nǹkan kò gbọ̀n wọn ẹlẹ́ṣọ́ kí ló dé tán wò téèyàn yóò bá gbèrú gbèsè yìí ó ṣeé ṣe pé wọn bàbá mi kan máa ríṣẹ́ kọ̀ọ̀kan ṣe mọ́ kí ló dé tí wọ́n gbèrú gbèsè yìí. ẹ ṣe màá dààmú bí ẹ bá mi dáhùn bó ṣe yé mi màá dààmú ṣe lákọ̀ọ́kọ́ àìdàgbà sí ní tá a bà mọ́ wàhálà gbogbo alẹ́ wà ń bí kẹ́nìkan kan máa ronú irú ẹ̀ ó dé ní ẹlẹ́ẹ̀kejì ni wípé kì í ṣe pé àwọn náà ò fẹ́ gbégbèsè àwọn nǹkan kan bẹ táwọn tọ́jú lórí ẹgbẹ́ káàkiri kì í ṣe tampa nìkan mò ń sọ o bẹ́ẹ̀ni gbogbo àwọn ìgbésẹ̀ kan náà ń bẹ táwọn náà ń gbé lábẹ́nu tó yàtọ̀ sẹ́wọ̀n pé èrò owó ò lè dọ́gba hmm. but irú ètò ti ṣẹlẹ̀ ní ìsìn náà hmm. ní ìsìn tó ti rí mo mọ̀ pé. ayàtọ̀ ayàtọ̀ lórí ẹ lọ kí babaláwo ọmọ tí ò tí ju ogódo ẹ fi ṣe babaláwo nígbà táwọn bàbá wà ẹ̀yin tẹ̀dẹ̀ ń pè wọn ṣiṣẹ́ ẹ mọ̀ kọ́ bàbá yìí wà kò ń ṣe pẹ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀. wọ́n tiẹ̀ ti wá ń ṣe kinní kan sìn like Kúnlé Afọláyàn. Mm, Life from time ẹ̀gbọ́n ẹ̀gbọ́n bí ọmọ legend. máa ń gbé kudos. bàbá lọ bọ́n bàbá yìí náà ló máa ń dúpẹ́ lọ́wọ́. èmi ò tí ì láǹfààní àti bá ṣiṣẹ́ nígbà tó nípa àwọn ìbọ̀t mm. gbogbo ìgbà tí n bá dé máa ń ṣàdúrà fún mi pé Ọlọ́run Olódùmarè ṣe rí wọ́n ní ẹni bí mi lè mi mọ̀ jọ́ o ẹni bá wàhálà wà mọ̀ jọ́ hmm. bọ́mọ òjọ́ ṣòkòtò ah, yóò jọ kí ìjì pa o ẹni ibi wàhálà wa mọ bàbá rẹ̀ lọ́jọ́ ilé ló ti mú ilé ló ti mú hmm. adìlọfù náà dáńgbà yìí wọn hmm. ọmọ òsì ní bá pèlè iye kò sàsọdà hmm, keep it up o lágbára Ọlọ́run máa máa mọ̀ sí ni o ẹ ṣeun bá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ mọ̀ pé àwọn olólùfẹ́ wa káàkiri náà wọn náà wọ́n wò gbà bá ṣe ń bá ṣe ń fọ sí wẹ́rẹ́ bàbá iṣẹ́ ilẹ̀ ti ń ṣe láti bóyá bíi forty years mọ́ fifty years akánúgbà tó ti bí yín gan-an kí lẹ́tẹ̀ tún ti ṣe yàtọ̀ sí akọ script wa dàrẹ́ sọ́tẹ̀ náà wọn kàn mí tẹ́tẹ̀ ti ṣe gẹ́gẹ́ bí olóyè Ajíbóyè bóyá ẹ ti ṣe bí business àbí nǹkan kan rí kátẹ̀ tún gbé yín kúrò níbẹ̀ yẹn dé. Ah, èmi ò ṣiṣẹ́ kankan ẹ̀ mú kí n tó bá wú yẹn yàn ní kú ń bẹ̀ tá a bá wá ṣe interview mọ́ máa bí mi pé njẹ́ o mo ní rí malẹ́ mi ò ní dojúkọ bẹ́ẹ̀ ni sẹ́ni <laughs> tó wá ti ń wú yàn kò sí ń tẹ̀lé bá pàdé ń bẹ́ẹ̀ máa bá yín lára mu hmm. bẹ́ẹ̀ ni mo wá Texiri that was 1982 hmm. so ngbà yẹn full day thirty naira half a day fifteen naira gba yẹn epo two naira one naira la máa rà sí mọ́tò. so mo jẹ ti epo one naira la máa rà sí mọ́tò. bẹ́ẹ̀ ni mọ́tò bá ti jẹ epo three naira náírà mẹ́ta wàhálà ó ti ń. ṣé ní nàìjíríà yìí náà bàbá. lágbára ọlọ́run. lẹ́kọ̀ọ́ wa yìí náà. lágbára ọlọ́run mo wa tẹ́gísì mo wa tẹ́gísì bàbá báwo ló ṣe máa ń rí ní irú ara ẹ̀yìn tẹ́ pé bí ìlú ṣe wá rí kí n má sọ pé ìlú dìbà kan pẹ̀lú wo tẹ́ tún sọ yìí náà tẹ́ bá rí bí ìlú ṣe rí báyìí sìn torí nígbà tó tẹ̀ ti bá wa ìlú ò tí ì fìgbà kan tẹ̀ ṣe rí ẹ̀yin tó yẹ pé ẹ ti gbérù gbèsè yẹn báwo ló ṣe máa ń rí lára yín rìn tẹ́ bá ń gbọ́ tẹ́ bá rẹ̀wọ̀n kankan. ẹ yóò rí bẹ́ẹ̀ bá mi kárẹ̀ wọn ni ẹ mọ̀ kọ́ wèrè lọ́gbọ́n lórí wọn ni bí wèrè bá gbọ́n wèrè ò ní gàn mọ́ ẹ mọ̀ kọ́ hmm. wèrè lọ́gbọ́n ẹ wọ̀rọ̀ nàìjíríà tí nǹkan bá ti lọ báyìí kò ní adìlẹ̀ ní kò díẹ̀ ní padà ẹ̀yìn ni kì í padà ṣùgbọ́n nǹkan ẹyọ kan nǹkan ẹyọ kan tí mo mọ̀ ní wípé gbogbo òpò kípò tó bá ti bá àyàn kéèyàn nítẹ̀lọ́rùn kó wá contempted pẹ̀lú ọ̀bá tọ́lọ́ ń ṣe fún hmm. torí pé tíyàn bá wá contempted hmm. á nájà wàràwàrà á wá wàkúwà hmm. á lélẹ̀kúlẹ̀ á wá ago alágo ṣiṣẹ́ á wẹ̀sìn ẹlẹ́sìn sáré bẹ́ẹ̀ ni mò ń bọ̀wọ̀ ọlọ́run ìyálógún ọdún ṣùgbọ́n ọlọ́run òun fèèyàn tiẹ̀ lẹ̀ hmm. àdúrà tèmi ń gbà ni pé bó ti wù kó ọ̀dà bá ṣe ń sọ ní ìsìn hmm. ẹ̀wẹ̀ tán ń tepo ní ìsìn hmm. ẹ̀wẹ̀ tán ń ta símẹ́ǹtì ní ìsìn ẹ wo àwọn ilé tuntun tuntun tán kọ́ wọ́n sàn rówó rà wọ́n sàn rówó rà blọ́ọ̀kù ra materials kọ́lọ́run fi rọ̀ wá lọ́rùn ni kíjọba náà sì bá wa ṣe ká wa ṣe torí wípé yẹn hmm. tó dì mọ́ pọ̀. Hmm. torí bó ṣe ń lọ yìí ó kọjá bẹ́ẹ̀ bàbá báwo báwo nìkan náà wọn ẹ̀jẹ̀ yín wo lòun náà gbé lòun náà di. Ah, ọlọ́run dá mi pé ló dìmú gbogbo tí bàbá ń ṣe mo máa sọ pàṣẹ gbogbo tí mo ṣe pátápátá hmm. làwọn ọmọ mi ń ṣe mọlọmọ kan tó ló lọ pé ajíbóyè òun ló ṣe òjò aláwọ̀ ẹkùn tí ń ranjú òjò aláwọ̀ ẹkùn aláwọ̀ ẹgílíntì at age of eighty years ló ti ń act. Mm mo ti ṣe awo ẹkùn fún un hmm. is now one of the youngest director tó náà ń bá wọn yẹn hmm. ṣe hmm. ọmọ mi kan adéyẹmí ajíbóyè sij hip hop artist ni òun orin ló ń kọ ọmọ mi kan dámiláre editor ni so àwọn ọmọ mi mú gbogbo ọmọ mi gbogbo ọmọ mi náà eh, mú bẹ́ẹ̀ ni ọlọ́run dẹ́ẹ̀ ọlọ́run gbàkóso láyé tí wọ́n àwọn náà ń ṣe tó dáa níwọ̀nba. Mm, dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ ṣe bàbá bàbá ẹ ti pẹ́ mi ìlẹ̀ ẹ ti pẹ́ ẹ ti pẹ́ lórí ilẹ̀ ayé torí ẹ sì máa dàgbà dàgbà dàgbà dàgbà àmọ́ á ná wọn méjì mẹ́ta kan tẹ fẹ́ kí nírìn àjò yìí tó jọ mẹ́ta tẹ ti wà nírìn àjò yìí bóyá náà wọn méjì mẹ́ta kan tẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ mm, bóyá wọn ti ṣaláìsí ni o bóyá wà láyé ni o tẹ fẹ́ dúpẹ́ ń pé wọ́n ṣe tí wọ́n dúró ti Big Abass láti ọdún tó ti pẹ́ sá. ah tàbá ní ká máa kà ilé ọ̀wẹ̀ ọlọ́pẹ́ lọ́pẹ́ mọ yẹ o ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ àmọ́ o ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ o ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ o ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ àwọn tọ́pẹ́ mi lọ sọ́dọ̀ wọn pọ̀ ọkùnrin kan ń bẹ tí mo máa rántí. wọ́n sì ń bẹ láyé ẹ̀mí rẹ̀ ó sì túbọ̀ gùn wọ́n ń pè ní dọ́là bílíàmínú èèyàn ni o èèyàn ni èèyàn ni tá bá sọ pé èèyàn tí máa fẹ́ kéèyàn ó ṣoríire èèyàn ni ní gbogbo ọ̀nà ló fi ń support bẹ́ẹ̀ ni mo ti yaṣẹ́ fún rí tí ò béèrè mọ́ bẹ́ẹ̀ ni àti tún yaṣẹ́ mi tí iṣẹ́ ní ẹ́dítọ̀ pẹ̀lú ọmọ ẹ́dítọ̀ eh, wà kan sìn tí ò tí ì rí bí wàá yanjú ẹ̀ so kò torí ẹ̀ bínú kò sọ̀rọ̀ èèyàn ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èrò pọ̀ àwọn èrò pọ̀ àwọn èrò pọ̀ àwọn èrò pọ̀ ọ̀rẹ́ mi kan náà ń bẹ Ibrahim àtijọ́ wa tipẹ́tipẹ́ Ibrahim ake Salau Kọ́lá Salau hmm, ọpẹ́ tọ́sọ̀ náà náà àwọn aládùúgbò tí lòun náà àwọn èrò pọ̀ tí ọpẹ́ tọ́ sí àwọn èrò pọ̀ bẹ́ẹ̀ni torí tí n bá ń dárúkọ ẹnìkan tí n dárúkọ. kọ́mọ̀ nípa lọ ṣẹ̀yàn kan ń gbé wọ́n ra wọn pé kínní ṣe àwọn ẹlẹ́yìn àwọn ti mọ̀ bó ṣe lọ. bàbá tó bá di pé dàgbà ẹ̀rẹ́ bíi àgbáńrè tó bá ti ń gbọ́ bíi gabas kí lẹ fẹ́ kọ́ máa rántí ń pa yín tó bá fẹ́ kọ ìtàn ń pa yín pé lẹ́yìn tẹ́ ti darúgbó tẹ́ ti lọ kí lọ́hùn kan tó máa fẹ́ kọ́ sọ pé this this this this kí lẹ fẹ́ kọ́ òun yàn mọ̀ yín mọ́ <laughs> láì tí ì kú àwọn èèyàn mọ̀ ọ̀rọ̀ ní gbogbo wa Alhaji Muideen Bello oníwàásí wọ́n ní gbogbo wa lọ̀rọ̀ bàbá ń bẹ nílé ayé wọ́n mọ̀ sọ̀rọ̀ wa bàbá kù nílé ayé wọ́n mọ̀ sọ̀rọ̀ wa hmm. wọ́n ní bẹ́ẹ̀ lómi ìbá kú wá ní àwọn èèyàn nu hmm. ọlọ́run ṣàforíjì fún o hmm. ọ̀rọ̀ ni wọ́n ní omi okun ni olórí burúkú àkútúkú ẹ̀ lọ́lọ́run kò ní bọ́ lọ́hún lé ọ̀rọ̀ ni hmm. ọ̀rọ̀ mi ni kẹ́ ẹ sọ hmm. tó bá ti kọ̀ á sí ni kò sì sọ èmi ò ní sọ pé sọ báyìí ń pa mi that's why mo fi ń gbìyànjú láti ṣe ọ̀rẹ́ mi kan pè mí aláàjì bóyá ọ̀làdòkun dòkunṣá wọ́n wà ní kiri wọ́n wá pè mí wọ́n ní àwọn ń sọ̀rọ̀ mi lọ́wọ́ wọ́n ní bẹ́lẹ̀ ìbàdàn pé ah big abas bàbá yẹn ẹ wò sá kò sẹ́ni tí mi ò ń bá ṣe if i'm dealing with you mo ò deal pẹ̀lú ẹ̀ pẹ̀lú owó hmm. kò sẹ́ni mi ò ń bá ṣe bọ́ ọba lówó máa bẹ́ẹ̀ yasẹ́ hmm. bọ́ ọba lówó máa bẹ́ẹ̀ yasẹ́ bí sẹ́ bá máa dàrú máa bẹ́ẹ̀ ṣe hmm. ọ̀rọ̀ ni kò sí ní táwọn èèyàn pè mí pé bíìgì wá bá mi ṣe tí mi ò ń ṣe so ṣẹ̀dẹ̀ mọ̀ ẹ̀dẹ́ ò ní máa rìn kò rí ọmọ mi so tó bá kọ tí mo bá ṣe ṣe lè tó bá dùn ó lè má dùn mí lè so bó bá ṣe yé oníkálukú ṣùgbọ́n ní tèmi fẹ́ sọ ni pé sọ dáadáa sọ dáadáa má torí pa àsì ń bẹ̀ mọ́kọ́ wá sọ ní tí èyí sára ẹ̀ torí hmm. àbùmọ́ ní máa pọ̀ jù ní àwọ̀ ọ̀rọ̀ èèyàn hmm. so ẹ̀ sọ dáadáa. bàbá mi ẹ ṣe bàbá aago yín torí bí ṣe máa ń sọ pé à ń lè sọ gbogbo ẹ̀tàn lórí eléyìí eléyìí tá a ṣe yìí gan afadíẹ̀ torí pé orúkọ yẹn ti ń tọ̀ tipẹ́tipẹ́ náà la ṣe gba débi tá a bá dé yìí fọwọ́n tó tún fẹ́ pè yín wọ́n tún fẹ́ bá yín sọ̀wọ́n nǹkan míì tí ò táwò tẹ̀ sán bí tó yẹ pé another business relationship oríṣiríṣi ẹ bá mi pé aago tí wọ́n lè pè yín sísà gbogbo àgbáláyé. nọ́mbà méjì ni màá sọ. ẹ ṣe màá kọ́kọ́ sọ whatsapp nọ́mbà mi òun hmm. náà ni hotline mi hmm. ìyẹn zero eight one hmm. two six nine one five eight one nine bó o lẹ́ni tó ń bá mi gbé mi náà mo ní so náà ni whatsapp náà ni hotline ẹlẹ́ẹ̀kejì zero seven hmm. zero six seven seven zero five five one four MTN mi nìyẹn. aago bàbá méjèèjì nìyẹn bẹ́tà ṣe máa ń ṣe kò ní ìpàṣẹ tó ń fà yẹn gùn bá ṣe máa ń ṣe náà nìyẹn hmm, torí àwò gbọ́dọ̀ wá ká wá ní àtúnbọ̀ bàbá ẹ̀ oníyìí tó yìí we are free ẹ bá dẹ̀ ṣe request fákan náà bàbá hmm, direct ni kò sí intermediary iṣẹ́ tá a ti ń gbé ṣe ni àdọ̀dúpẹ́ lọ ọlọ́run pẹ́ lọ́run dẹ̀ ń fàṣẹ bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín sà ẹ túbọ̀ pẹ́pẹ́pẹ́ fún wa sà ọ mm, ẹni fi àrùn olùgbà lágbára ọlọ́run ẹlẹ́jẹ̀rọ ọmọ yín lágbára ọlọ́run bàbá wa nìyẹn olóyè tó pọ̀ big abas bàbá adédàmọ́lá àjíbábá ẹ bá mi ṣàkàrà àwọn olólùfẹ́ wa kẹ́ tó lọ kọ́mọ̀ kiri kan torí ó dà ń pè yìí tá a ṣe yìí gbogbo léèsì tó ń ṣáná yìí gbé kínní ẹ bá mi tún ẹ fún wọn jẹ ká tó dágbére kó dijọ́ mi ọjọ́ rẹ bàbá mi. ẹ mọ̀ pé wọ́n lẹ́nu ní sọmọ oníyàn òwe ní sọmọ ọlọ́kà ẹ má pè mí pa ní ìṣerú òbí òbí náà mọ ọba ni oṣù ayé ò ní pè yín pa àjẹ ayé ò ní pè yín pa lábọlógún ò ní pè yín pa torí pé ẹnìkan kì í pọmọ olórí kó lù pa ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ni ó fi nà gbogbo ọ̀tá yín mọ̀ síra wọn ni o bẹ́ẹ̀ ni o. bàbá wa nìyẹn big abbas kò ní bàjẹ́ láéláé ètò àgbààgbà lélẹ̀ ọ̀wọ́n àgbà òṣèré lélẹ̀ ìgbà ẹni tó ti mú láti ọdún tó ti pẹ́ ah, láti nineteen sixty twenty twenty four bàbá dẹ̀ sì wà ń bẹ̀ bàbá sì ń ṣiṣẹ́ a. a lọ́dọ̀ Ọlọ́run ìbà olódùmarè <laughs> tó ẹ̀yin èèyàn mi lé lólóko nígbà tí la wà yìí o nígbà tí tv la wà yìí o ẹ like ẹ ẹ share ẹ ẹ subscribe ẹ mọ yìí kú ń bẹ ọgbọ́n ń bẹ ń bẹ gbogbo ń tẹ fẹ́ mọ̀ tó ń bẹ òye òye ń bẹ ń bẹ ìmọ̀ ń bẹ ń bẹ so kékulé ó gbọ́ kó fún toko kádùn gbọ́ kóròfó rẹ̀ pé gbogbo kóròfó bẹ̀ pé gbogbo yín o nígbà tí tẹlifíṣàn ní kẹ́ ẹ mọ̀ o. ẹ ṣe bàbá mi mo dúpẹ́ ọláwálé tẹ̀mọ́wọ́ ẹ tajọ àlọ́dà àgbàlá bambi tí àtúnjọ mílẹ̀ yìí bá ṣe ń ṣe káàkiri nìyẹn kò ní bàjẹ́ láéláé pẹ̀lú Sunday ayé ọba náà ètò àgbààgbà rẹ̀ nọ́mbà bàbá nìyẹn ẹ pé bàbá ẹ kàn sí wọn ẹ gbà kán nọ́mbà bàbá ṣẹ́wó sí wọn ọwọ́ tiẹ̀ láti ojú dọ́dẹ múnú wọn dùn kò ní bàjẹ́ láéláé bàbá mi ó tún di ọjọ́ mi ọjọ́ mi sàn ó dàbọ̀.